kalẹ́ níbi gbogbo tí ẹ ti ń fi ojú ayọ̀ wò wá. A kí yín lọ́kùnrin, a kí yín lóbìnrin, a sì kí yín ní ọmọ kékeré níbi gbogbo tí Ọlọ́run ti fún yín lórí ọ̀fẹ́ láti máa fi ojú ayọ̀ kẹ máa fi wò wá. Eh, ojú tí ẹ fi wá ń wò wá àwa bẹ̀ ọlọ́run wípé ojú yóò ní fọmọ yín lágbárí ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá eh, akí gbogbo yín pátá ẹ̀yin èèyàn wa lamẹ́ríkà ẹ̀yin èèyàn wa ní Canada ẹ̀yin èèyàn wa ní UK Scotland Belgium um, Dublin eh, gbogbo ẹ̀yin èèyàn wa ní Europe pátápátá. gbogbo èèyàn wa láti ìlú Asian country mo kí yín lẹ́ẹ̀kan sí i gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ wà ní gbogbo ìlú adúláwọ̀ pátá ní Áfíríkà mo tún fi àkókò yìí kí yín mo fẹ́ jẹ́ kó yé dòdò wa wípé bàbá confam JP kò mà lólódì lẹ́nìkan gbogbo ilé ni ọba ń kí ẹni tí kò bá ti ṣòtítọ́ òun làwa ń dojú ìjà kọ ṣùgbọ́n ẹni tí òtítọ́ bá wà nínú rẹ̀ àà òun ni ọ̀rẹ́ tiwa pàápàá ẹni tó bá ti ṣetán láti mọ òtítọ́ á inú wa máa ń dùn pẹ̀lú rẹ̀ gidigidi gan mo kí gbogbo yín wípé ẹ kú happy weekend níbi gbogbo tí ẹ ti ń wò wá ẹ̀mí wa á ti rúru ọjọ́ tòní láyọ̀ àti ní àlàáfíà eléyìí kò ní jẹ́ òpin fún wa o pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ̀, gbogbo ibikíbi tó ti ń wò mí, tó dẹ̀ ń lanu, tó ń ṣe àmì àbí o ní oore ọ̀fẹ́ láti tẹ àmì nínú program tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí lórúkọ Jésù ti Násárẹ́tì. A ò ní fi ikú, a ò ní fi san fúnra wa, a ò ní fi ààrùn, a ò ní fi san fúnra wa. Ìbànújẹ́ ó kéré ó wá pọ̀, a ò ní fi san fúnra wa pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ojú tẹ fi ń wò mí kò ní fọmọ yín lágbárí lẹ́ẹ̀kan sí i. Ẹ̀n bẹ́ẹ̀ lolúwa wí. Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí ẹ̀yin ìyá wa tí ẹ ti mọ̀ wípé ẹ̀ tí kò bá ti sídìí obìnrin wọn kì í jẹ́ kúmólú. Ẹ ti mọ̀ pé tí ò bá ti sí nǹkan kan tí ń lé mi, èmi Ọlọ́ládé, bàbá confirm, mi kì í léra mi o. Ohun tó ń lé mi, òun ló tún mú mi dé ibi báyìí ní àṣálẹ́ yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi mo fẹ́ fi àkókò yìí kí bàbá wa tí mo sì fẹ́ kí gbogbo ẹ̀yin ènìyàn ẹ̀yin ọmọ yorùbá nation gangan mo fẹ́ kẹ́ ẹ bá mi kí wọn dáadáa mo fẹ́ fi àkókò yìí kí bàbá wa Banji pro bàbá wa Banji Professor Banji Akitoye fún ayẹyẹ ọjọ́ ìbí wọn lónìí ní ọjọ́ Friday èyí ni wọ́n pé eighty seven years nínú ayé àwọn àgbà tí wọn kì í ṣe àgbàrá dáradára àwọn àgbà tí wọ́n ń wo ọjọ́ wọn wípé kí ni àwọn fẹ́ lọ ròyìn fún Elédùmarè eh nígbà tí ẹ gbogbo nǹkan bá dàrú báyìí ẹ àwọn àgbà tó jẹ́ pé wọ́n ń ro ti ènìyàn mọ́ tiwọn kó tó lè wùwà àwọn ni à ń sọ nípa rẹ̀ Professor Banji Akintoye wọ́n pé eighty seven lénìí àsìkò yín dáadáa bàbá ẹ máa pẹ́ láyé yorùbá nation aṣojú ẹ̀mí yín ẹ ò ní pín sí inú ìrìn àjò yorùbá nation yìí àjọ máa débẹ̀ ni pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ ṣé gan ni mo dúpẹ́ gidigidi gan ojú òní ti wà wọ́n tá a fẹ́ bá ara wa sọ lálẹ́ yìí tó ṣe kàyéfì fún mi. Mo wo documentary kan láti Kenya. <laughs> Kenya fi four months wọ́n fi ṣe àwọn ìdí tí a fi ń béèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà wípé a nílò Yorùbá nation ká máa lọ. Ìkan nínú rẹ̀ nìyí, wàá sì rí. Ẹ bi mo ti máa ń sọ, èmi ò bá àwọn tí làákàyè wọn tí kò pé, kì í ṣe àwọn ni message mi wà fún àwọn tí làákàyè wọn pé àwọn ni mẹ́sẹ̀gì mi wà fún bí ènìyàn kan bá comment nǹkan tí kò jẹ́ kó comment sórí fídíò mi àti rí wípé làákàyè ò pé nìyẹn ẹni tí làákàyè rẹ̀ ò wá pé ọ̀nà wà bí a ṣe máa ń dá wọn lẹ́kun àkọ́ṣà wọn ní blocking ni kò jù yẹn lọ wọn ò ní rí wa wọ́n ẹ̀ ṣe gan ni. mo rí documentary kan láti Kenya ìkan nínú àwọn èèyàn wa. Eh, òun ni wọ́n ṣe ìgbà tí Kenya tó fi four months tí wọ́n fi ṣe train láti Nairobi dé ìlú kejì four months ìlú yẹn kì í dẹ̀ ṣe ìlú kékeré èmi ti wọ Nairobi rí mo ti rí bí Nairobi ṣe rí dáadáa nígbà tí mò ń lọ sí Turkey mo ti rí bí Nairobi ṣe rí eh, mo ti wọ Kenya Airways rí nígbà tí mò ń lọ sí South Africa mo ti rí bí Nairobi ṣe rí eh, Nairobi jẹ́ ìlú kan tí àwọn tí wọ́n ń darí àbí aláṣẹ ìlú Kenya eh, tó jẹ́ pé ìlú tí wọ́n ṣe dáadáa ni ohun táwa ń sọ nìyẹn ìdí tá a ṣe ń pariwo Yorùbá nation nìyẹn ojoojúmọ́ mo gbọ́n gbé mọ́tò kan wá fún mi láti láti amẹ́ríkà everyday ni mò ń ṣe táyà ni mò ń ṣe táyà everyday ni mò ń ṣe bow joint which is uh, mercedes benz ojoojúmọ́ ni ojo mi ò gbọ́dọ̀ gbé lọ tí bá ti lè kọjá abúlé ẹ̀gbá pé mo fẹ́ máa lọ sí Ṣàngó mo fẹ́ máa lọ sí ìjókòó gbogbo bẹ̀yẹn máa bà mọ́tò jẹ́ ni ẹ dẹ̀ ní ọ̀nà Ṣàngó ẹ̀yin ìjọba wa ẹ wà ń bẹ̀ kì í ṣe ọdún kan ẹ ò ti parí ẹ wà lọ́nà Mọ̀wé kì í ṣọdún kan ẹ ò ti parí ẹ ẹ dẹ̀ ní ká má pariwo baálẹ̀ ń ta gbó ìyàwó ẹ̀ ń ta ògógóró ẹ dẹ̀ ní ò fẹ́ wàhálà alábúlé báwo lẹ ṣe máa ní kò ní sí wàhálà nígbà tí baálẹ̀ ń ta igbó tíyàwó ẹ̀ ń ta ògógóró ìgbà wo wàhálà ò ní ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ ń pariwo ẹ ò fẹ́ wàhálà lábúlé ṣó pọ́síbù ní ká má rí wàhálà lábúlé wàhálà máa wà o kò sí bí ẹ ṣe fẹ́ ṣe ìdààmú máa wà làásìgbò máa wà ìjà máa wà ẹ wo <laughs> wo <laughs> bí dodo wa ò bá tí a ò bá plan ah, èmi ń plan individual èèyàn kan kọlù mi ó kọlù kú nìyẹn ikú ló kọlù ìwọ lè lè ògbé mò ń fọ́ǹbù ṣùgbọ́n èmi mò ń tí mò ń sọ ẹ ìwọ lè má plan ṣùgbọ́n àwa ń plan à ń plan dáadáa ṣèlú nìyẹn kò sí ọ̀nà kò sí kankan ọ̀nà ò sí tó bá dé Nairobi common Kenya let me call it common Kenya ẹ má bínú gbogbo èèyàn ọmọ Kenya pé mo sọ bẹ́ẹ̀ yẹn common ṣùgbọ́n common Kenya níbi giant of Africa tó ń pè ní nàìjíríà ṣùgbọ́n tó sọnù gbogbo àwọn olórí wa kí wọ́n kówó jẹ kí wọ́n kówó jẹ ìwọ máa wo ọ̀gá ọlọ́pàá tí wọ́n padà mú lẹ́nu ọjọ́ mẹ́ta ìpè òun náà wà nínú àwọn tí ó ń ṣe ọ̀rọ̀ cocaine òun ló mú yàn o jẹ́ kí n sọ má tàn rẹ̀ má tọrẹ àwọn tó wà nídìí òfin go and check my record go and check my video gbogbo ẹ̀ ni mo ti sọ ṣùgbọ́n púpọ̀ nínú ẹ̀ ni pé nǹkan tó máa ń bà mí nínú jẹ́ ni wípé wọn ò gbọ́rọ̀ tí mò ń sọ wọn ò gbóhun tó ló wá ń sọ fún mi tí mò ń sọ fún àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí ní agitator mi kì í ṣe agitator I am a prophet of God my name is Baba Confirm JP and I run a church which is name? it is El Adonel Saboti Kerubul and Seraphul International Bible Ministry nǹkan tí mò ń rọ̀nà nìyẹn hmm? kó má di pé bóyá tó ń pé àwa nínú ìrìn àjò Yorùbá Nation láṣẹdẹ ní yẹ̀yẹ́ lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn but àwọn mọ́tà Ọlọ́run ló rán wa sí Yorùbá Nation a lè dẹ́ ní yẹ̀yẹ́ níwájú àwọn ènìyàn táwa ò bá ti dẹ́ ní yẹ̀yẹ́ níwájú Ọlọ́run tó rán wa ògo ni fún ọlọ́run lókè ọ̀run go and check it Nairobi wọ́n ní ọ̀nà tó dáa Only good network everything is fine àwọn olórí wa kọ́ bá ti jókòó báyìí kí wọ́n kówó ni kí wọ́n kówó ni kí wọ́n kówó jẹ ni wọ́n ò ronú pé ọjọ́ ọ̀la ìlú yìí wọ́n ò ronú ọjọ́ ọ̀la ẹnikẹ́ni wọ́n ò ronú ọjọ́ ọ̀la wọn ò ti ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ni mo máa sọ wọn ò ronú ọjọ́ ìlà ìlú yìí wọn ò ronú ọjọ́ ọ̀la ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni wọn ò ronú ọjọ́ ọ̀la fúnra wọn ọjọ́ táwọn máa sùn wọ́n á kọ̀ kówó jẹ gbogbo ohun tí wọ́n ń jà fún gbogbo àwọn tọ́lá àwọn fẹ́ irú délé muhammadu yẹn náà sí tó lóun fẹ́ jẹ president irọ́ ni wọ́n pa fẹ́ẹ̀kì ni gbogbo ẹ̀ tó bá débẹ̀ ó fẹ́ lọ kówó jẹ ni ẹnìkan ṣoṣo tọ́lọ́run máa ń pọ́ìntì ọ̀rọ̀ ẹ̀ sí mi ní gbogbo ìgbà òun ní Sowore bí Sowore bá wọ president ní nàìjíríà yìí mo fi ayé mo fi ọlọ́run búra rẹ̀ ìlú yìí máa ìlú yìí máa change ìlú yìí sì máa dára àwọn náà dẹ̀ ti rí vision ẹ̀ wípé bí Sowore bá jẹ́ president nàìjíríà yìí ah <laughs> kì í ṣe pé ìyà ló máa jẹ wọ́n ikú ni ikú ikú ikú ni èrè ẹlẹ́ṣẹ̀ òun ni Sowore máa fi ọ̀dọ̀ wọn ṣe ṣùgbọ́n ibẹ̀ kọ́ làwọn à ń lọ ohun tá à ń lọ ni wípé since tí dodo ẹ̀ ti rí báyìí kí wọ́n jẹ́ ká máa lọ we demand for Yorùbá nation that is all we demand for our country Yorùbá nation òun làwa ń béèrè lọ́wọ́ wọn ṣé èèyàn ò tó ká béèrè Yorùbá nation lọ́wọ́ wọn àní ọ̀nà tó dáa ojoojúmọ́ ni ojoojúmọ́ ni mọ́tò ń bàjẹ́ a dẹ̀ ní láti gbé mọ́tò ṣẹni tọ́lọ́run bá ṣàánú fún tó ní mọ́tò ṣó máa fẹsẹ̀ rìn ni ẹni tó ń fi ẹsẹ̀ rìn gan mọ̀ pé ìyà lòun ń jẹ bẹ́ẹ̀ ni mo sọ tó ń fi ẹsẹ̀ rìn mọ̀ pé ìyà lòun ń jẹ ẹ lọ sí ọ̀nà ìyànà wòrò tẹ́ ń rí i tó bá fẹ́ wọ mọ́tò lọ sí vi ṣé ni wọ́n máa sáré tó wọ́n máa forí gbára wọn. ẹni tó ń fi ẹsẹ̀ rìn ń bèrè ó ń bẹ ọlọ́run pé kọ́lọ́run jọ kó ṣàánú fóun kóun ní mọ́tò ẹni tó ń fi ẹsẹ̀ ni mo tún sọ lẹ́ǹkan sí ó mọ̀ pé ìyà lòún jẹ go to that area tí mo sọ yìí ìwọ kọ̀ débẹ̀ láàárọ̀ débẹ̀ lọ́sàn-án náà wàá rí wọn tó máa máa forí gbárí tó pé wọ́n fẹ́ wọ mọ́tò níyànà òwòrò bọ́sọ̀pù yìí lábẹ́ níyànà òwòrò tá a mọ́tò vi a mọ́tò adẹ́nìjì eh, a mọ́tò eh, ọbalẹ̀ndé sódẹ́fẹ́ni tọ́lọ́run bá ṣètò mọ́tò fún kò lè lóun ò ní gbé mọ́tò jáde ṣùgbọ́n gbígbé mọ́tò ẹ jáde ìdààmú ni wàhálà ni ẹkún àti òṣè ni wàá tún padà náwó lé lórí ni nílùú tí ẹ ń jẹ lára wa lójoojúmọ́. but ohun tí ó kàn wà nínú ọkàn àwọn tí wọ́n láwọn ń darí wa òun ni wípé kí wọ́n ti gba owó. Kò sí ǹkan tó kàn wọ́n. Táwọn bá ṣà ti lówó, ìwọ ẹ bá mọ́tò yín ò bá forí sọgi, mọ́tò yín ò bá jà sínú pothole, kò sí ohun tó kàn wọ́n. Those, these are the reasons, one of the reasons náà ta fi ń demand wípé ẹ fún wa ní Yorùbá nation, ẹ jẹ́ ká máa lọ. Ó ní ẹ fún wa ní Yorùbá nation, ẹ jẹ́ ká máa lọlé ẹ jẹ́ ká máa lọlé ẹ fún wa ní Yorùbá nation ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbáradì ó ń ṣọ̀tòótọ́ fún yín láìsí wípé ipá ẹ ò lè gbà nǹkan lọ́wọ́ àwọn ìjọba Nàìjíríà o ẹ sọ nípa understanding ṣé Russia àti Ukraine ṣé wọn ò ní understanding ni <laughs> Russia àti Ukraine tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ àbí tí wọ́n ń gbèrò ètò àti jà nítorí òmìnira ni o má tọrẹ o nítorí òmìnira nǹkan kan ni wọ́n ṣe ń jà nítorí wípé má fi oko mi má fi dá ọ̀nà òun ni wọ́n ṣe ń jà ọ́ òun ni wọ́n ṣe fẹ́ jà wọ́n lọ wo àwọn ammunition tó ti wà ńlẹ̀ lọ wo àwọn ammunition tó ti wà ńlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ plan mo tún bá yín sọ lálẹ́ yìí ẹ plan ẹ̀yin tẹ́ ẹ wà lókè tẹ́ ẹ wà lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ plan ẹ yéé fi owó tí wọ́n ń dá ẹ yéé fi dá gẹ̀lẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pera wọn ní agitation wọ́n ti fi owó agitator wọ́n ti fi owó tí àwọn èèyàn ń dá wọ́n ti fi ṣoríire wọ́n ti fi kọ́lé ìwé ti fi kọ́lé alárànbarà ilé tó ń kọ́ tó jẹ́ pé nígbà tí wàhálà yìí bá délẹ̀ iná lọ́sìn máa padà tì bọ́ gbẹ̀yìn kí ló dé tó ṣe ń kọ́. gbogbo owó táwọn èèyàn dá láti òkè òkun tí wọ́n dá láti bíbà yìí gbogbo ẹ̀ lè fi ṣe nǹkan tó wù yín nǹkan tó dẹ̀ right tó dẹ̀ kẹ́ gẹ́ẹ̀tì sílẹ̀. Si ẹ ò gẹ̀ẹ́tì ẹ̀ oníkálukú yẹn mọ ohun tí mò ń sọ kì í ṣe gbogbo aṣọ òun là ń sá lóòrùn gbogbo ohun tó jẹ́ kẹ́ ẹ gẹ̀ẹ́tì gbogbo ohun tó jẹ́ kẹ́ plan wípé báyìí ni àárí kankan tí kò dẹ̀ síbẹ̀ ṣe fẹ́ ṣe tí Ukraine àti Russia bá lè dojú ìjà kọra wọn kí n sọ fún yín bẹ́ẹ̀ bá fẹ́ gba òmìnira Nàìjíríà ẹ máa dojú ìjà kọ àwọn ìjọba ni. òtítọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ ohun tọ́lọ́run dẹ̀ rán mi nìyẹn kí n sọ òtítọ́ òun lọ́lọ́run rán mi kò máìndì bí ìyà bá ń jẹ mí má wọrí bóun ẹ̀ kò ràn mí lọ́wọ́ bóun ẹ̀ kò má ràn mí lọ́wọ́ mi ò bẹ́nikẹ́ni sọ fún gbogbo àwọn kílàìntì mi wípé ṣé kí n sọ kọ́kọ́ fún yín ohun kan tí mo bàjẹ́ fún láyè mi kì í pè èèyàn ohun kankan ṣoṣo nìyẹn mi ń pèèyàn ṣùgbọ́n tó o bá ti mọ ìwà fún oníwà ẹ ò ní jọ jà tó o bá mọ̀ pé bàbá yìí nǹkan tó ń sọ lóhùn ò máa ń pèèyàn wàhálà yóò ní bá mi jà I am the easiest person in the world bọ̀ tí wàhálà ẹ bá ti ń pọ̀ jù ju tèmi lọ mo máa shine blocking ní tèmi nìyẹn tí mo gbà pé ọlọ́run òun ló ń ṣètò jíjẹ fún mi òun ló ń ṣètò mímu fún mi òun ló ń ṣètò lílò fún mi kì í ṣe pé mi ò nídìí ọ̀pọ̀lọpọ̀ tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ mi ló need tí èmi gan fúnra mi lè jáde kí n bẹ gbogbo àwọn fáǹsì mi ẹ ṣàánú mi a fẹ́ ràn èèyàn báyìí lọ́wọ́ a fẹ́ ṣe báyìí àìmọye àwọn èèyàn ló ní ìdílé àìmọye àwọn èèyàn ló ní ìdí pé nǹkan báyìí káwọn tiẹ̀ lè máa tà á ṣùgbọ́n ìwọ̀n tí mo lè ṣe èmi ń ṣe àwọn tá a bá tún sọ fún èébú ló máa bú wa wọ́n lè ní bàbá yẹn fẹ́ gbowó wọ́n lè ní kinní kan ìyẹn ló jẹ́ kí àrọ̀ra níṣu tí bá ń pariwo wípé sẹ́ mi iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ mo mọ̀nà tí ẹ̀ṣẹ̀ ò bá déédéé ṣe a ò lè máa sọ bẹ́ẹ̀ mo rántí nínú ọdún náà tí mo fẹ́ lọ yá owó lọ́wọ́ báǹkì ọdún tí mo sọ yìí ti pẹ́ o á ti tó bí ọdún ọdún méjìlá sẹ́yìn báǹkì sọ fún mi wípé àwọn ò ń yá chọ́ọ̀chì lówó ohun tó sọ fún mi ni tí mo believe me? that is my last hope that is about twelve years ago and it is a first bank go and cross check first bank kì í yá chọ́ọ̀chì lówó mi ò wá mọ̀ o bóyá ó tún ní irú chọ́ọ̀chì tó tún yá lówó bóyá kò ń ṣe irú chọ́ọ̀chì tàwa yìí ṣùgbọ́n first bank wọn kì í yá chọ́ọ̀chì lówó gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ fún mi mo tún sọ fún wọn wípé àà ah, ah, ẹni tí mo ti ń bá báǹkì tí kì í ṣe fourteen years ago àṣẹyìn ò tiẹ̀ ní plan fún wa àwọn dẹ̀ ń kówó wa wá sí ìbàyí wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ wọ́n ní due to experience ohun táwọn ti ní pẹ̀lú churches òun ló ṣe gbé lọ yẹn jáde pé àwọn kì í yá church lówó due to experience òun náà ni mò ń sọ kì í ṣe pé àwa náà ò nídìí kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú church wa kì í ṣe pé wọn ò nídìí a dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ fans tá a lè sọ pé ṣàánú fún wa help àwọn ẹ bá wa help àwọn èèyàn ṣùgbọ́n tá a bá sọ wọ́n máa bú wa nítorí ẹ̀ la ṣe tẹpá mọ́ṣẹ́ iṣẹ́ dẹ̀ ní oògùn iṣẹ́ ó ní múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga tá a kò bá rẹ́ni fẹ̀yìntì a ní bí ọ̀lẹ là ń rí bá a kò bá lẹ́ni tá a ti gbẹ́kẹ̀lé àyà tẹpamọ́ṣẹ́ ẹni ni ìyá rẹ lè ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó o bá gbójú lé wọn ó tẹ́tọ́ ni mo sọ fún ẹ ṣó gbọ́ bí ìyẹn ló mú àwa náà tẹpá mọ́ṣẹ́ ìyẹn ló mú wa tá a jókòó sí di iṣẹ́ tá à ń ṣe. kẹ́kẹ́ tó ṣẹ́jú pẹ́rẹ́ èébú ló máa bú yín àwọn èèyàn ò tó ń sọ òtítọ́ rárá èèyàn kan tí wọ́n fẹ́ràn láyé yìí ni ẹni tó ń purọ́ àti ẹni tó ń dẹ́ṣẹ̀ ṣẹ́ńgẹ́tì ẹni èṣù làwọn èèyàn fẹ́ràn òun ojoojúmọ́ ni mo máa ń sọ fún ẹ tí mo dẹ̀ ní àwọn nǹkan tí mo lè fi sọ fún ẹ wípé sẹ́ ẹni èṣù làwọn èèyàn fẹ́ràn ṣé dàbọ̀ ẹ̀yin ọmọ Yorùbá mo I have reasons to tell you tó bá ti jẹ́ ni èṣù báyìí wá rí wọ́n máa dáwó fún ẹ ó lọ́wọ́ àwọn yíbò tí wọ́n máa ń ṣe tó máa ń bára wọn jà àwọn ológun yíbò tó máa ń bá pásítọ̀ jà lọ́wọ́ wọ́n máa dáwó fún wọn tó bá ti lè jẹ́ pé ìwọ òtítọ́ ló ń sọ wọ́n ti ọmọ abìlí pé wo já sí ọmọ ọlọ́run ni ẹ́ ò dá sí ọmọ èṣù làwọn èèyàn ń dá sọ̀rọ̀ ẹ̀ wọn ò ń dá sí ọ̀rọ̀ ọmọ ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ kó tún dá sí ọ̀rọ̀ mi ẹ wọ́n ń rí mi nírìí pé babaláwo ni wá pé ewé àti egbò làwa ń lò ewé àti egbò dẹ̀kẹ̀rẹ́ ti ọlọ́run ni kì í ṣe ti èṣù ọlọ́run ló ní i èmi ò dẹ̀ ní kúrò ń bẹ nítorí pé èmi ti mọ òtítọ́ òtítọ́ ló sọ ló sọ èmi di òmìnira lónìí ṣé tí yorùbá nation bá lòun fẹ́ gba yorùbá nation lọ́wọ́ ìjọba nàìjíríà yìí ah a máa ja ogun gẹ́gẹ́ bí mo ti sọ fún yín ìjọba nàìjíríà gbogbo ìran ọlọ́run fi wọ́n wà nípa wọn ni wípé wọn ò ní jẹ́ ká lọ́sẹ̀ wọn ò ní jẹ ẹ fojú ara yín rí ní twenty twenty three ó máa dàbí àlá ni ẹ wá rí i pé gbogbo àwọn tó ń pariwo wípé ẹ there is no going to be election in twenty twenty three ẹ rí i pé irọ́ ni wọ́n ń pa nítorí pé election máa wà ọ̀nà kan tí election twenty twenty three tí kò fi ní wà ni wípé àfi tí a bá gbáradì àdẹ̀tí gbáradì níbo làwọn ọmọ ogun wà ẹ dá mi lóhùn tí àwọn tó ń purọ́ tọ̀ yín jẹ tọ́ láwọn ń kọ́ ọmọ ogun jọ ẹ jẹ́ kí àmì àmì lásán ẹ jẹ́ tó pé asán ni àmì ẹ tí mo pè wọ́n common àmì tẹ̀sí ẹnìyàn ò bá ti lè do tó lè dojú kọ Boko Haram tí kò ti lè dojú kọ Fúlàní wọn kì í ṣe èèyàn nìyẹn they are common ẹ jẹ́ kí common army kó dojúkọ àwọn tẹ́ ń purọ́ tẹ́jọ́ tọ́jọ́ ń purọ́ fún yín pé àwọn ń kó àwọn èèyàn jọ ẹ rí wọn wọ́n máa sá ni wọ́n lọ ní ẹ̀ ò tún wọn mọ́. We must learn from IPOB. We must learn from Biafra. We must prepare. We must be, we must join. Olúwa ti sọ nígbà kan many many time ago nínú ọdún tó kọjá Olúwa ní sọ fún wọn pé káwọn pẹ̀lú Biafra ó ní kí wọ́n jọ fi ọwọ́ sowọ́pọ̀ tó tọ́ bá fi ọwọ́ sowọ́pọ̀ wọn lọ lè ṣẹ́gun tó wà lẹ́yìn ṣùgbọ́n wọn kọ̀ wọ́n ṣe yorùbá ń ṣe gentleman gentleman yẹn ẹ ẹ fojú ara yín ní twenty twenty three ẹ fi ojú ara yín rí ní twenty twenty three wípé wọ́n máa yọ president wọ́n á yan dúdú nǹkan tó níyàn and the country will move on. èmo sọ fún yín wọ́n máa tepo ní five hundred naira ṣe ṣé wọn ò ti tepo ní one thousand báyìí olúwa sọ wípé sẹ́ nínú ọdún tá a wà yìí àníwá tepo ní five hundred naira ṣé wọn ò ti tà ní one thousand go to Abuja epo tó máa one thousand naira ló máa rí po some areas in in in in, in uh, eh, Yorùbá land wọ́n tepo ní five hundred six hundred naira ẹ gbà wá gbọ́ èmi ò sọ̀rọ̀ nínú ara o I will continue saying it gbogbo ohun tó bá gbọ́ lẹ́nu mi nínú ẹ̀mí òun ni mo ti ń sọ mi kì í ṣe èèyàn lásán násìrù ọlọ́run ni a pè mí irú wúmà nǹkan tó pe rẹ̀ ní mọ́mí G.O mọ́mí G.O fún mi láyọ̀ mọ́mí G.O lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní àwọn tó ní dàda oníwèrè ni wọ́n àwọn èèyàn dẹ̀ ń fọ́lù ẹ̀ kéèyàn máa purọ́ fún yín báyìí ẹ̀dẹ̀ tó máa tẹ̀lé ṣáwọn tó ní dàda jẹ́ wèrè ni ṣebí pentikosta pentikosta ló ń gẹrun tó wà lórí àwọn èèyàn ọ̀nà tí dàda fi ń gúrò ní wípé tó fi máa mọ̀ pé dàda lọmọ yìí òun ni pé tí wọ́n bá ya irun orí ẹ̀ nísìnyí ó tún máa dé padà ìgbà míì wà gan tó bá mo fẹ́ wíkẹ̀dì gan bó ṣe ń yà báyìí ni kóòmù máa máa lé mọ́ ẹ lọ́wọ́ ó tún sọ wípé kí òun lè bọ tírẹ̀dì pọ́ìntì òun ó ní kí ló ń ṣe tó fi jẹ́ pé kérúbù nìkan àbí sẹ̀lẹ̀ nìkan ni wọ́n ti ń rí dáadáa tí wọn ò rí ní pentikosta pentikosta ó ń gẹ̀ tí wọn ni ojoojúmọ́ ni wọ́n ń gẹrun àwọn èèyàn tó bá ti bímọ báyìí tó di pé dàdà ni wọ́n lọ gẹ́ dànù èèyàn ń purọ́ fún yín ẹ̀dẹ̀ ń tẹ̀lé mi ò wá bí láti purọ́ nítorí èlò ṣe ni pé mi ò wá useless sí ara mi bíyàn bá ti ń tọrọ owó lọ́wọ́ yín ó máa useless ara ẹ̀ kò dẹ̀ ń ṣe pé mi ò ní ìdí owó mo ní ìdí owó badly ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà lọ́dọ̀ wa náà tí wọ́n ní ìdí owó èyí tó ní ìdí iṣẹ́ tá a tiẹ̀ máa kọ́kọ́ kírètì iṣẹ́ fún èyí tó ní ìdí pé òun fẹ́ tajà tá a máa kírètì èyí tó ní ìdí lé wọ́n pọ̀ ṣùgbọ́n mi ò fẹ́ jẹ́ ní yẹ̀yẹ́ níwájú àwọn èèyàn. tó bá ti bẹ̀rẹ̀ sí ń tọrọ owó báyìí ó máa dẹni yẹ̀yẹ́ Torí ẹ, mo ṣe mójútó iṣẹ́ mi. Iṣẹ́ lóògùn ìṣẹ́, ó ní ká múra ṣíṣe ọ̀rẹ́ mi. Èèyàn a máa purọ́, ẹni tó dẹ̀ purọ́ yẹn lọmọ Yorùbá máa tẹ̀lé. Ẹni tó purọ́ yẹn, òun ló máa ní crowd gan. Èèyàn sọ pé nǹkan tó wà nínú orí wa yìí, ẹ, ó ń sọ fún wa wípé ó ní wèrè ló gbe sórí. Ó ní kò sí Samsoni mọ́, olórí burúkú èèyàn. Ẹ, ó ṣe sọ pé kò sí Elijah mọ́ ó mọyé ó mọ nǹkan tó Èlíjà ṣe ni Èlíjà pàṣẹ wípé kí kìnìún bíà he said bíà not kìnìún bíà kó jáde kó sì kó sì kó sì destroy gbogbo àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ yìí àti Èlíjà àti Samson ta ló dẹ́ṣẹ̀ jù Èlíjà pa àwọn ọ̀pọ̀lọpọ̀ Èlíjà bá ó bá obìnrin tí obìnrin tí ó bímọ kan sùn tó dẹ̀ wà nílé ọkọ ẹ̀ nítorí pé tó bá ti ń lọ wọ́n wọ́n ṣe aláìní fún ọ fún ọmọ tó bá ti wá ń lọ ẹ obìnrin yẹn máa ń ṣe àlejò ẹ̀ òun ló bá sùn ó dẹ̀ lóyún. gbogbo yín wá ètì Samson olórí burúkú yín ta ni kò ní girlfriend nínú yín lẹ́yìn ìyàwó yín ta ni kò dóbú ta ni kò dóbú ó bu ẹlòmíì rí gbogbo yín wá ètì Samson nítorí pé ó nírun lórí ó nírun dàda lórí ẹ ò sọ nípa ẹ ẹ kàn ń sọ nípa Samson ni ẹ ò sọ nípa irun dàda tó ní lórí pé nítorí irun yìí lolúwa ṣe pè ní násìrù òun ó ní ẹ násìrù sì mí ní alágbára ènìyàn great mighty person ẹni tó pa kìnìún tó ya kìnìún wẹ́lẹ́wẹ́lẹ́ tí kì bá ń ṣe wípé Dèlílà tó gérun orí ẹ̀ ìwé ẹ̀yìn ikẹ̀ lè máa máa sọ nípa ọ̀rọ̀ Samson jàtijàti ẹ wá ní dáadáa tó wà lórí wa ẹ ní wèrè ni ẹ pé wèrè ni kébọ woman tó ń pè ní mọ́mí jí òye síbẹ̀ àwọn èèyàn ò ti wọn ò sọ pé nǹkan tó ń sọ yìí it is not right they go by it ìdí tọ́lọ́run ṣe pè àwa ni pé a ní láti jáde ká sọ títọ́ ọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin tó fẹ́ gbọ́ títọ́ ọ̀rọ̀ násìrù ọlọ́run ni wa sometimes wọ́n lè sọ fún yàrá pé má gẹrun ọmọ yìí bóyá ọmọ yẹn lọ́ta àbí tó bá gẹrun ọmọ yẹn ọmọ yẹn wọ́n lè tètè pa wọ́n máa pa dànù earlier stage irun tó dẹ̀ wà lórí ẹ̀dẹ̀ ló jẹ́ kó ní agbára ṣùgbọ́n a ní kó lọ pa a ní kó lọ gẹrun ẹ̀ ṣé ó wà ní Pentecostal ó wà ní Redeem every churches ló wà ẹ̀yin lẹ́ ń gẹ̀ ẹ má parọ́ mọ́ kérúbù ẹ má parọ́ mọ́ sẹ̀lẹ̀ mọ́ àwa tètè ń rí ni pé yes dáadáa nìyí àdèmà nìkan fi sílẹ̀ ẹ fi sílẹ̀ ẹ ká gbóhùn olúwa ṣùgbọ́n yìí náà rí ẹ̀yin gé dànù tó pé ó jẹ́ kó wà láàrin yín why are you lying for people you don't want it to be in your midst that is why you cut it off are you crazy what are you saying ẹ̀dẹ̀ ń tẹ̀lé ń pèrè ọmọ mi jí òlu ó fún mi láyọ̀ wèrè wèrè lẹ́ ń tẹ̀lé ṣé wọ́n sọ nípa ti ọba Solomon náà reason why i don't talk lórí ọ̀rọ̀ ọba solomon mo ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló pè mí láti amẹ́ríkà ó ní kí n kúrò lẹ́nu ọ̀rọ̀ ọba solomon ìmí ìgan tí mo mọ̀ nítorí pé wọ́n sọ̀rọ̀ yẹn mo blọ́ọ̀kì wọn dànù ni à ọba solomon àwọn ọ̀rọ̀ tó máa ń sọ àwọn kan fi make fun mo wá sọ mo reply yẹn mo ní ẹ fi make fun ẹ ń fi iná ẹ fi make fun ẹ ń fi iná inú iná lẹ fi make fun you saw somebody calling himself a prophet ó dẹ̀ mu Hennekins ó mu bíà níwájú yín bá life ẹ dẹ̀ pè ní prophet ẹ dẹ̀ ń tẹ̀lé o ṣe dàtí mo ti rí bẹ́ẹ̀ pé wẹ́ ẹni tí mo fẹ́ máa bá sọ̀rọ̀ yìí gan this is a mad person I have to mú kọfí olúwa ní kí n fi sílẹ̀ mo dẹ̀ fi sílẹ̀ because he is a mad person ọ̀rọ̀ mo fẹ́ bá mad person sọ. So. àwọn ìdí tí mo ṣe rí pé, ẹ́ nínú research mi, mo rí pé ẹ̀yin ọmọ, ẹ̀yin ọmọ adarí irun yìí, ẹ́ èṣù nìkan, nǹkan èṣù nìkan lẹ fẹ́ràn, ẹ fẹ́ràn ti Ọlọ́run. Ọlọ́run ló ń carry me along. My ministry, Ọlọ́run ló ń carry along. Mi ò lẹ́ni tí mo dúró tì, mi ò lẹ́ni tí mo fẹ̀yìntì lẹ́yìn Ọlọ́run, mi ò lẹ́ni tí mò ń pè lẹ́yìn ọlọ́run wípé a nídìí àánú o a máa nídìí nǹkan mi ò ní ẹnikẹ́ni ọlọ́run dẹ̀ ṣàánú wa. ẹni tó bá gbé irun dàda sórí tó jẹ́ pé irun dàda tó jẹ̀ ní bí irun dàda wa tó wà lórí mi yìí tó wà lórí mi torí ẹ́. Eh? Násírù Ọlọ́run ni wọ́n ń pè é. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ogun tó ń ja normal person ò lè jà wá. Wọ́n ń bẹ sùn lójú oorun. Kí ló fẹ́ wá bá mi fún? Ta ló fẹ́ bá mi sùn lójú oorun? Wọ́n bá wá ní èní yìí, màá tún sọ fún wọn pé ẹ̀yin tẹ wá lè kéré tó bá dọ̀la ẹ kóra yín wá, màá tún fọ́ wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún wọn àwọn otí ẹ̀ ní wulẹ̀ wá nítorí pé wọ́n mọ̀ pé ohun tó ń bẹ nínú mi ó ju ohun tí ń bẹ nínú ayé lọ so that we are different from natural person. ṣèyí tí mo ṣe lọ sí rí àyẹ̀ ni pé ẹ mọ òtítọ́ ẹ ò ní sọ nípa òtítọ́ àwọn tí ń parọ́ òun lè máa tẹ̀lé èèyàn kan sọ pé wèrè làwọn tó ń gbé irun dáadáa ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń wòran So therefore, ẹni tó pe rẹ̀ ní mọ́mí G.O. Funmilayo gan is a mad person. Tẹ́ bá rí bó ṣe ń sọ̀rọ̀ you will know that she is a mad person completely mad person. Lẹ́yìn èní, n ò ní sọ nípa ẹ̀ mọ́. But I know that that man that woman call herself mọ́mí G.O. Olúfúnmiláyọ̀ is a completely mad woman being. So therefore, kí ni mo fẹ́ máa bá mad woman being sọ? So? ẹ̀yin tẹ́ wá ń tẹ̀lé làwa ń sọ fún kẹ́ ẹ má wọ inú iná. kẹ́ ẹ má lọ wọ inú iná gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé làwa ń bá yín sọ̀rọ̀. nothing is working in Nigeria again Nigeria ti dorí kodò tẹ́ bá lè mọ̀ pé ti Nigeria ti bàjẹ́ ìyá kan jáde nínú ọ̀sẹ̀ yìí náà is one oh two one oh two tó lóun fẹ́ jẹ president Nigeria ẹ pé Nigeria ti di kite ẹ eh? Nigeria has become a kite kite ní Nigeria ti di kite. Nigeria has become a kite. It's the kite. Nigeria is not a country again, it's a playing ground. Nígbà tí ìyá one oh two ń jáde, ó lóun máa jẹ president Nigeria. Kí ló fẹ́ ṣe? Talk to me. Àwa tó yẹ pé àwọn tiẹ̀ tí ì pè sixty gan, I am telling you, ẹ̀ eh, ó ń wí à ń wíìkì. Kámbọ̀ sí one oh two. Nígbà wo ló ṣe fẹ́ ṣe? something is wrong Nigeria. ó ti fọkọ pátápátá nàìjíríà ti fọkọ nàìjíríà ti fọkọ pátápátá kò sọ̀rọ̀ lórí ẹ̀ nàìjíríà ti ṣubú the only thing ni pé sídà kí wọ́n pa gbogbo àwọn lídà nàìjíríà yẹn pátákọ́ pa wọ́n tí wọn ò bá pa wọ́n kí n sọ pé kò sí nǹkan tó ń jọ nàìjíríà mọ́ ṣùgbọ́n tí a bá lè rí wọn pa nàìjíríà yìí lè ràn but tá a bá ti rí wọn pa kò sọ̀rọ̀ ń bẹ̀ sọ̀rọ̀ ń bẹ̀. so therefore ohun tí mo mú wá lálẹ́ yìí nìyẹn àmà one oh two ó lóun fẹ́ jẹ president Nigeria ìyẹn gan is enough reason for you tó jẹ́ pé ọmọ Yorùbá gangan kò sọ fún Nàìjíríà pé ilé ti yá láti máa lọ <laughs> kò sọ fún wọn bẹ́ẹ̀ ká lè lọ bọ́ sí ilẹ̀ ìbílẹ̀ wa gangan tí wọ́n ń pè ní Yorùbá nation. ìkejì tí mo ti mẹ́nubà nínú fídíò yìí òun ni ọ̀rọ̀ ọmọ mi G.O tó sọ wípé irun tó wà lórí wa irun wèrè ni kì í ṣe irun wèrè nǹkan tá a fi jẹ́ alágbára nìyẹn ṣàṣà lẹni tó lè dojúkọ wá wọ́n dẹ̀ ń lé wa ṣùgbọ́n wọn ò bá wa nǹkan tọ́lọ́run fi pè wá lálágbára nìyẹn. ìkẹta tẹ bá lè fẹ́ gba yorùbá nation tí russia àti ukraine tó bá lè bẹ̀rẹ̀ ìjà. Ja láàrin ara wọn nítorí pé òmìnira ibì kan sí ibì kan pé nù báyìí kọ́ làwọn ṣe fẹ́ báyìí la ṣe fẹ́ tọ́ làwọn tí wọn ò dẹ̀ gbà tí wọ́n dẹ̀ tí ọ ti tò sílẹ̀ tọ́ ti fẹ́ bẹ̀rẹ̀ sí tọ́ fẹ́ máa bára wọn jà ẹ máa jà kẹ́ ẹ tó gba òmìnira ẹ̀yin ọmọ Yorùbá Olúwa ló ń sọ mò ń sọ tòótọ́ fún yín ẹyẹ wíṣì owó owó tẹ̀ ń dá ẹ tètè lọ fi gẹ́ẹ̀tì àwọn ohun tó wà required sílẹ̀. Si stop wasting money ẹ ò dẹ̀ lo lótìtọ́ àwọn tó ń parọ́ fún yín tó láwọn ń kó àwọn ọmọ ogun jọ irọ́ ni wọ́n ń pa mo ti sọ ẹni mò ń envy wọn kí ni mo fẹ́ fi envy wọn ẹ sọ fún mi máa ń sọ lójoojúmọ́ kò sí nǹkan tí mo fẹ́ fi envy ẹnikẹ́ni ṣùgbọ́n kó lè dání mò ń tẹnu mọ́ kó má padà jẹ́ wípé àwọn tí wọ́n ń parọ́ fún yín nígbà tí kinní yìí bá ṣẹlẹ̀ tán ẹ ò ní rí wọn mọ́ ẹ máa wà ní claro ní claro lẹ́ máa padà já yín sí kò làwa ṣe ń tẹnu mọ́ àwọn ẹ ẹnikẹ́ni ṣòwò ni mo fẹ́ ni tí mi ò ní ẹ dá mi lóhùn ẹ bí n bá tiẹ̀ ní púpọ̀ mo ṣáà ní nǹkan tó tẹ́ mi lọ́rùn tọ́lọ́hún dẹ̀ tún ṣe tí mo tún ran àwọn díẹ̀ díẹ̀ lọ́wọ́ tí mo lè ràn lọ́wọ́ kí ni mo fẹ́ fi envy mu kí ni mo fẹ́ fi envy mu ìwọ̀n envy ẹnikẹ́ni mo kàn ń sọ òtítọ́ ọ̀rọ̀ ni òtítọ́ ọ̀rọ̀ dẹ̀kẹ̀rí korò létí àwọn tí ẹ pé ọ̀dàlẹ̀ ó korò létí àwọn ènìyàn burúkú. ti Russia àti Ukraine bá lè dojú ìjà kọra wọn tá a bá ti jà kò sọ̀rọ̀ nǹkan kan Nàìjíríà ọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá nation that is why I always say ẹ stop ẹjọ́ òṣì tẹ̀ ń ṣe ẹ bá fẹ́ jẹ jẹ́ ká jẹ́ lógún lọ́wọ́ ẹlẹ́lógún fine mo gbà wípé oògùn wà nítorí pé àwa náà ní oògùn a ní oògùn gidigidi gan ó jẹ́ kí n mọ̀ wípé oògùn wà ní tòótọ́ tẹ́ bá wà nìyẹn ẹ kí ló dé tẹ̀ ṣe jẹ́ ká jókòó pọ̀ àwọn kan send message sí mi kí ló dé tí mi ò ṣe pè wọ́n ṣáwọn gan àwọn pè wá ṣe ní oúnjẹ ló pé wọn ò gbọ́ nǹkan tá à ń sọ lójoojúmọ́ ni ṣáwọn pè wá wọn ò pè wá náà ṣé we have to come together nídìí ká ṣe máa sọ níta yìí tẹ́ ẹ sọ níta òun ló fi padà lọ change prison ni tí wọ́n gbé Sunday Igboho sí lẹ́sẹ̀ sọ́ńtà tẹ́ni yẹn tí ẹ̀wọ̀n ò bá ṣọ́ra tí wọn ò bá ṣọ́ra ẹ ẹ máa ẹ máa fi oògùn lọ ẹ máa ẹ máa lo ti Yorùbá o tẹ máa lọ fi mú kúrò níbi tó wà o wọ́n change prison ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ń tí oògùn yìí bá wà lọ́wọ́ yín kò ní ìdí ká sọ síta ẹ ká jókòó pọ̀ ẹ ká plan ohun tá a fẹ́ plan a lot of things wà nílẹ̀ tí nǹkan yẹn ò bá dẹ̀ tí ì ṣẹlẹ̀ ẹ lọ gbàgbé ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń rù ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá ti e, e, ti yorùbá nation ti yorùbá wa yìí ti area àtọ̀dọ̀ wa ní south yìí tí wọn ò bá tí ì rí dánwò kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ máa tún ra ẹ̀ òtítọ́ ni mò ń sọ yóò ní bẹ́nikẹ́ni parọ́ kàkà kí èmi ṣe yìí kí n ṣẹ̀ sí ọlọ́run ó kú bẹ́tà kí n má ṣe kí n kú bẹ́ẹ̀ ìyẹn lọ tí n bá purọ́ màá kú tí n bá sì sòtítọ́ mo máa kú ni ṣùgbọ́n òtítọ́ nítorí iléèdè lékè bíbélì sọ nínú ìwé proverb ó ní ẹ̀ṣẹ̀ nìkan ó lóun ní ẹ̀gàn rẹ̀ Enough is enough. Let us concentrate. Let us know what we are fighting for. Ẹ jẹ́ ká plan enough of a lot of talk on the social media. Let us plan. Let táwọn ọ̀yọ́ yìí bá ti láwọn ò gbà àwọn ò gbọ́. Ẹ jẹ́ ká plan. That is all. We don't need to come here and begin to make noise. Èèyàn kan dẹ̀kẹ̀rẹ́ kí n já wa dé ẹ̀yin yorùbá náà ní ṣebí gbogbo eh, gbogbo òwe yorùbá lè wọ́ sọnù kò dẹ̀ sí kankan nínú òwe yorùbá tí kò jẹ̀ ní. èèyàn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yọ ọ̀dẹ̀ báyìí ó péré ẹ̀ lólóògùn ó ní ẹ àṣìsọ òwe ni o tó ní oògùn tí egun tí ò bá jẹ́ ewé ẹ̀kún kan ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bí ewé ògùn bá kùn kan ògùn yẹn ò ní jẹ olórí burúkú ni gbogbo yín àwọn tẹ máa ṣì lọ́nà òun lẹ̀ ń wá jẹ́ kí sọ́tò tọ́ fún yín àwọn tó bá dẹ̀ ń purọ́ fún yẹn òun lè máa tẹ̀lé bí ewé ògùn bá kùn ẹyọkọ̀ ògùn yẹn ò lè jẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ àwọn tó ń ṣe fẹ́ǹsì gígan fúnra wọn tó ń ṣe dágà tí wọ́n bá ti lè fa ọwọ́ nǹkan kan sẹ́yìn báyìí kò ní ṣiṣẹ́ bíi ti tẹ́lẹ̀ mọ́ fẹ́ǹsì kìnìyẹn o dágà ibùn dága nìyẹn o nígbà tí wọ́n fa ewé epo sẹ́yìn tí ọwọ́ epo sẹ́yìn tí wọ́n lọ da omi sí epo ṣé epo ò bà mọ́tò jẹ́ nǹkan tí wọ́n ń sọ nìyẹn èèyàn kan wá bọ́ta ẹ ò tètè sọ fún pé má kọ̀ǹvíìsì àwọn aráyé ohun tó ń sọ yìí ó kàn fẹ́ kọ̀ǹvíìsì mọ́mí jí òun kọ̀ǹvíìsì aráyé ni is an is a devil incarnate a devil incarnate ọba Síónì ó ń convince aráyé ni they are devil incarnate you will come out and tell people come out convince aráyé wọ́n lead èèyàn sínú iná ni èèyàn kan wá bọ̀ tán ní irọ́ ni o irọ́ ni ẹ má believe ẹ o oògùn tó o bá jẹ ẹ kò di dandan pé owó e, oògùn pé o kó o tó jẹ o tóògùn ò bá pé téwé oògùn ò bá pé kò ní jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àwọn àgbà ti pa òwe gbogbo òwe tó dẹ̀ pa pátá gbogbo ẹ̀ ló jẹ́ ní o bí òwe òwú tí ò bá ti pé kò lè ṣiṣẹ́ ohun tí mo ní ká yọ bára wa sọ ní alẹ́ yìí ní ṣíà ẹ̀ tó bá rí pé ohun tí mo sọ ó mú ọpọlọ létí ọ̀pọ̀lọpọ̀ ò ṣíà mi mọ́ nítorí pé wọ́n lérò pé mi ò sí lẹ́yìn Yorùbá nation ẹ̀yin Yorùbá nation ni mo wà bó mọ̀ ẹ́ kó ṣí àmì bó mọ̀ ẹ́ má ṣí àmì Ọlọ́run tó rí yẹn ó ń ṣí àmì. сильно.